احمده واشكره واثني عليه ثناء يليق بجلاله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اتقوا الله حق تقواه واذكروا ربكم وكبروه مشكورا فهو حق من يحمد وأولى من يكبر فهو أكبر من كل كبير وهو أرحم الراحمين عباد الله إن الحبحية ذبحها تقربا إلى الله يوم العاشر والحادي عشر والثاني عشر والثالث عشر من شهر ذي الحجة من شعائر الله لمن يقدر على ذلك لا تعادله القنطرة من الذهب والفضة صدقة قال الله سبحانه وتعالى والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فمن نوى هذه العبادة فليحسن إلى هذه الأنعام حتى عند القتل والذبح فإنما سخرها الله لكم لعلكم تشكرون قال النبي صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلى وإذا ذبحتم فأحسنوا الذبح وليحد أحدكم شفرة وليرح ذبيحة عباد الله تحروا من الأنعام ما يضحى به وهي الإبل والبقر والغنم فلا يصح غيرها ومن الإبل والبقر والأنعام المسنة والمسنة من الإبل ما لها خمس سنين ودخلت في السادسة ومن البقر ما لها سنتان ودخلت الثالثة ومن الضعن ما له سنة كاملة ودخل في الثانية ولكن إذا تعسر الثني أجزع الجذع وهو ما له ستة أشهر من الضأن ولكن لا يجزئ الجذع في المعز لقوله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنا إلا أن يعصر عليكم فتذبحوا جذعة من الضأن عباد الله احذروا من العيوب التي تمنع الأنعام استحقاقا للأضحية وهي العور البين والمرض البين والعرج البين والهزل ومن العيوب التي تكره لكن تصح بها الأضحية عند عدم الأفضل وهي قطع الأذن وكسر القرن فأما العيوب التي لا أثر لها في الأضحية وهي الهتم والبتر والجدع والخصر عباد الله اعلموا أن الأضحية يؤكل منها ويتصدق على الفقراء ويدخر من لحمها ولا يعطى الجزار أجرته من الأضحية ولا تنقل الأضاحي إلى بلد آخر إلا للضرورة وإذا ضلت الأضحية قبل أن يضحى بها فلا يلزمه شيء فعن تميم بن حويس قال اشتريت شاة بمنى أضحية فضلت فسألت ابن عباس رضي الله عنه عن ذلك فقال لا يضرك أدقني يا لهم a tún fi ọpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó ní ìdẹ̀ra lọ́dọ̀ tí sì máa ń ṣe ìdẹ̀ra fún ẹrú ẹ̀ ó ní ọba ọlọ́lá ó ní ọba alágbára ó ní ọba ológo jùlọ lórí ẹrú ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ nìkan ni a máa ké gbàjarì lọ tí ó sì dáni lóhùn òun nìkan ni a máa ń ṣe àfihàn àìnító wa sí lọ́dọ̀ tí ò sì ní fi wá ṣẹlẹ́yà ọ̀dọ̀ ọlọ́run ọba yìí òun náà ni gbogbo àlámọ̀rí pátá ni ó ṣẹ̀rí sí mo dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ayin ọlọ́run ọba agbé títóbi fún apàtàkì títóbi rẹ̀ torípò nìkan náà ni ọba tó tóbi jùlọ mo jẹ́rìí nítòdodo bí kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí ní sámà àti ilẹ̀ àyàfi ọlọ́run ọba allah mo sì jẹ́rìí pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹrúsàn ọlọ́run ọba sì ní pẹ̀lú ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fanabi muhammad sallallahu alayhi wa sallam àwọn ará rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ìyẹn ẹrúsàn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba tí ọwọ́ wa ẹ ká bẹ̀rù ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ ẹ jẹ́ ká rántí ọlọ́run ní gbogbo ìṣesí tá a bá wà kí a má gbàgbé ọlọ́run tó dá wa kí a rántí rẹ̀ nígbà dẹ̀kùn ká rántí rẹ̀ nígbà ìṣòro ká mọ ọlọ́run ọba nígbà òjò ká mọ̀ nígbà ẹ̀rùn ká mọ̀ kó nìkan lọ́lọ́run onìkan náà sì ni alágbára ká gbé ọlọ́run ọba yìí ká máa gbé tóbi lọ́pọ̀lọpọ̀ torí pé ń lọba tó tọ́ sí kéèyàn ó gbé tóbi kí á pàtàkì ẹ̀ ká dúpẹ́ fún ó ní ọba tí ó tọ́ sí ọpẹ́ jùlọ ọba tó tóbi jùlọ ni tó pé gbogbo nǹkan tó tóbi pátá lábẹ́ tí tóbi tọ́lọ́run wọn wà èèyàn rú ọlọ́run ẹ lọ mọ̀ wípé pípẹ́ ẹran iléyá ní tìtorí tọ́lọ́run torí àwọn èèyàn ti pa iléyá wọn pọ̀ ṣùgbọ́n do àwọn tí ó gba ládàá ẹran iléyá ńláàrin làwọn tí wọ́n bá pa nítorí tọ́lọ́hun tí wọ́n pa iléyá nítorí pé wọ́n fẹ́ fi jọ́sìn fún ọlọ́hun ẹlòmíì pa iléyá nítorí káyé lè mọ bí ẹran tó pa bó ṣe tóbi tó ẹlòmíì pa ẹran iléyá nítorí pé ti ní ìpàdé ọlọ́mọ ilé èyí tí wọ́n máa ń ṣe lọ́dọọdún yóò wá pa ẹran yẹn pẹ̀lú àníyàn pé táwọn ọ̀rẹ́ òun bá dé torí wọn lọ fipá lọ́dún tí wọn bá ṣèpàdé òun kò ní pẹ̀ràn léyà lọ́dún náà àníyàn ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn èèyàn fi ń pẹ̀ràn léyà bẹ́ẹ̀ bá wọnú ilé ẹlòmíì gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé rẹ̀ pátá ẹ̀rí àwọn fọ́tò alágbèékọ́ yóò máa sọ fún pé àkọ́kọ́ yìí ní 1948 àgbò tó ń pa yóò ya fọ́tò ẹ̀ èyí tó pa ní 1949 yóò ya fọ́tò rẹ̀ bẹ́ẹ̀ yóò wà mú ọmọ kan onóòdù yóò ní ẹni tó ń fi ya fọ́tò nísìnyí kódà ibi tó wà nísìnyí yóò wà tó gbogbo ẹ̀ yíká títí jọ ọdún tí ń sọ̀rọ̀ yẹn ẹ̀yà rúsàn ọlọ́run sẹ́yìn èèyàn tẹ́ mọ̀ rí fọ́tò òun sí torí yín ló fi pẹ́ràn ní àbí torí tọ́lọ́ torí tọ́lọ́ lèyàn fi ń pa kìí ṣe pé torí káyé ó lè pò kìkì ìṣèwéka yóò lè pàtàkì rẹ ìṣèwéka yóò lè mọ irú àgbọ̀tọ̀ pa ẹ jẹ́ ká tún àníyàn wa ṣe lórí pípẹ́ ẹran ẹlẹ́yà nítorí pé òdo àwọn táníyàn wọn bá dáa nìkan lórí pípẹ́ ẹran yìí àwọn ni wọ́n gbàládà o kọ́lọ́mọ bá tí ọlá rẹ̀ ga kọ́mọ́sà ìṣe pípẹ́ ẹran náà nírọ̀rùn fún wa kó sì ṣàánú wa láti tún àníyàn wa ṣe ẹran ìjọsìn ni kì í ṣe ẹran tí wọ́n fi ń mutí ẹran ìjọsìn ni kìí ṣe ẹran tí wọ́n fi ń pe ìpàdé ẹran ìjọsìn ni kìí ṣe ẹran afẹ́ ó ti ní bí wọ́n ṣe ní ká ṣe é ó sì ní ìlànà tí ẹ̀sìn ọlọ́run fi gbé kalẹ̀ ẹran ọdún iléyà yìí a máa ń pa nígbà tí wọ́n bá kírun tá ní ọjọ́ ọdún bẹ́yìn ò bá rí pa ní ọjọ́ ọdún èèyàn lè pa níjọ́ kejì ọdún bẹ́yìn orí pa ní ìjọ́ kejì ọdún èèyàn lè pa ní ìjọ́ kẹta ọdún bẹ́yìn orí pa ní ìjọ́ kẹta ọdún èèyàn lè pa ní ìjọ́ kẹrin ọdún gbogbo èyíkéyìí tẹ̀yàn bá pa nínú àwọn ọjọ́ wọ̀nyí ẹran ọdún léyà náà lèyàn pa kódà nígbà mí ń bẹ ẹlòmí owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀ kò tó rẹran láti pẹranjọ ọdún ṣùgbọ́n tẹ̀yàn bá ṣe sùúrù pẹ̀lú ògbó ọlọ́run tó bá di ìjọ́ kejì ọdún ẹni tá ń pè ní fifty thousand yóò di thirty five thousand pẹ̀lúpẹ́ ẹni tí ń ta ẹran òun náà fẹ́ kẹran tètè tán ó ti rí èrè rẹ̀ ń bẹ̀ kò sì ní fẹ́ kóun ó tún kó ẹran yẹn padà sílé ó lè padà di pé wọ́n tà á ní thirty five thousand wọ́n lè tà thirty thousand ẹlòmíì tí ò bá ní owó yóò lọ́ra tó bá dijọ́ kejì ọdún àbíjọ́ kẹta ọdún òun náà pẹ̀ràn àwọn ọjọ́ yìí la ń pè ní ayámú tashrik ẹ̀yìn ẹrú san ọlọ́run gbogbo ẹnikẹ́ni tọ́lọ́n bá fún nígbà láàyè láti pẹ̀ran ọdún pa ò torí ẹ̀san tí ń ń o kódà èèyàn lè máa torí ẹ̀ dájọ́ tí iléyá kan bá ti lọ kéèyàn máa dájọ́ àjọ owó ló ń dá yìí mò ń dájọ́ tí mo fẹ́ fi tó bá di ọdún lọ torí pé ládá ti ń bẹ kò lóǹkà fún ẹni tó bá pa á níti torí tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala wọ́n bí anábì sallallahu alaihi wasallam léèrè wípé ẹran iléyà yìí kí ni tí ó rọ̀ mọ́ anábì ní súnà baba wa Ibrahim ni ẹ̀san ti ń bẹ ń bẹ kọ́ anábì ní ẹ̀san rẹ̀ olóǹkà torí pé irun ti ń bẹ lára ẹran kọ̀ọ̀kan fún ẹ̀ntọ́ bá pẹ̀rẹ̀ ẹ wá wo iye irun tí ń bẹ lára àpò téèyàn bá pa so eléyìí ló fà á tó fi jẹ́ pé kò sí owó téèyàn lè ná ní ọjọ́ ọdún léyá téèyàn bá fi ṣètọrẹ àánú kódà kéèyàn ná fifty billion kéèyàn ó fi ṣètọrẹ àánú ní ọjọ́ ọdún léyá àbí àwọn àsìkò ọjọ́ ọdún yìí kò lè ṣe déédéé ládàá tí ń bẹ níbi kéèyàn ó pẹ̀rẹ̀ kò lè ṣe déédéé bó ti wùlẹ̀ kó mọ̀ ṣùgbọ́n túmọ̀ sí wípé ẹni tó bá ní kápá láti pẹran ó dáa púpọ̀ kò pa àmọ́ ẹni tí ò bá ní kápá ọlọ́run ọba subhanahu wa ta'ala kò la nǹkan tí a ò bá lágbára kò lábọ̀ wá lọ́rùn kò lábọ̀ wá lọ́rùn bó ti wùlẹ̀ kó mọ̀ ó gbúdọ̀ torí pé ó fẹ́ pẹran iléyà kó lọ jí àgbò alágbò ó gbúdọ̀ torí pé ó fẹ́ gbẹran iléyà kó lọ jí ẹran ẹlẹ́ran ó gbúdọ̀ torí pé ó fẹ́ pẹran léyà kó lọ jalè ó gbúdọ̀ torí pé fẹ́ pẹran léyà ẹni tí ń bẹ lórí àárẹ̀ tí wọ́n ní ó ná thirty thousand lé lórí tí ó fi lálàáfíà tó wá ní bí ó bá kú kó kú àgbo ọdún yìí kò gbọdọ̀ yẹ kó yẹ o torí pé bọ́lá ń ṣe tó ó fi ìlágbára àti ìníkapá ó fi síbẹ̀ ẹni táàrẹ̀ ń ṣe tí wọ́n ní wọ́n ní di thirty thousand ẹ sì fẹ́ ràgbó thirty thousand ẹ lọ kówó lẹ̀ o àtọ́jú aláàrẹ̀ o. ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀sìn Islam ó ṣe gbogbo nǹkan ó fi dẹ̀ wá lọ́rùn kò la ẹni tí agbára wò bá gbé kò lábọ̀ wá lọ́rùn àmọ́ ẹni tó lágbára tó ní kápá láti pàgbò tóun náà rí i pé tóun bá fẹ́ pa àyè ẹ̀ wà. òun ò kà fọkàn sí ni irú àwọn ẹni bẹ́ẹ̀ ní o gbogbo ẹnikẹ́ni tó rí pé agbára wà fóun láti pẹran léyà kó léyà yẹn o ló lóore jù ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ní ṣe rí àwọn ẹran tẹ́ máa ń pa nígbà léyà yìí àwọn ọlọ́run ṣe ní ìlànà ẹ̀sìn nínú ẹ̀sìn Islam ni àwọn nǹkan ẹwà nínú ẹ̀sìn òun ló jẹ́ ó sì lóore fún ẹnikẹ́ni tó bá pa ìyẹn rúṣà ọlọ́run bàbá wa fẹ́ pẹran léyà tọ́lọ́ ń bò wá láṣìírí tá a dà ní afẹ́ pa tá a sì ríra ẹ jẹ́ ká ṣe dáadáa pẹ̀lú àwọn ẹranko wọ̀nyí kódà nígbà tá a bá fẹ́ pa wọ́n ẹ pa wọ́n pẹ̀lú bẹ̀rù ọlọ́run torí ọba tí ọlá ga ń àwọn ẹranko wọ̀nyí fún wa bí ọlọ́run ọba rọ̀ ẹnìkan ò lè ọwọ́ ẹnìkan ò ká o ambulance tàṣe màálù àbẹ̀rẹ̀ nkùnmi ọlọ́run ló rọ àwọn ẹranko wọn fún wa lè fọlọ́run ẹ ṣe àwọn ẹranko wọn yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlòmíì láti bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn ló ti ra kàn káàkiri bá àwọn ìlú míì níṣe ni máa fàgbò gbogbo orí kódà àwọn olówó kan àwọn wọ́n tún wá gbé cup ife ẹ̀yẹ wọ́n gbé kalẹ̀ pé àgbò tó lè kàjù tó lè yín àgbò ẹgbẹ́ rẹ̀ lọ́rùn ife ẹ̀yẹ fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ̀n bò nífẹ̀ẹ́ ẹ má fi ara ní àwọn ẹranko wọ̀nyí anabi sallallahu alayhi wa anabi ní kí làánú ọlọ́run kó máa bá ẹni ní àwọn ẹranko gbogbo ẹnikẹ́ni tí ń fi kàn tí ń fi tábà ságbò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ń ṣìwáwù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ń ṣe wọ́nranwọ́nran wọ́n bẹ̀rẹ̀ sí ní ń kanra wọn wọ́n kà àgbò míì yóò gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ máa retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọlọ́run padà dẹ ẹni tó jù wọ́n náà lọ sí ọ tí ó gbapa ọ níyà tó sì nílé k'o tó koju gbẹ́sẹ̀ àgbò míì ń bẹ kò lè lọ àgbò yóò máa rí nira ẹ̀tù tari ẹ̀ sí nítorí ìfẹ́ ẹ̀yẹ́dẹ́fẹ́ gbà gbogbo oríṣiríṣi àwọn ìṣesí yìí kò bá ìlànà tọlọ́mù o ẹ jẹ́ ká jìnà sí bákan náà tá a bá fẹ́ pa àwọn ẹran wọ̀nyí ẹ jẹ́ ká ṣàánú wọn èèyàn kì í fi ọ̀bẹ tí ò mú èèyàn fi pẹran ìnira ó ti ń dú lọ ó tún ní ẹ̀dákùn ẹ̀ bá ń pọ́n bẹ́ẹ̀ ẹ̀ ń pọ́n bẹ́ẹ̀ dáadáa ó ti ń dú lọ wọ́n tún ṣẹ̀ṣẹ̀ lọ ń pọ́n ọ̀bẹ ìnira ni yóò jẹ́ fún àwọn ẹranko yìí àbí ẹ fẹ́ pa ẹran mẹ́ta ẹ̀wọ̀n ń pa wọ́n lójú ara wọn ó ń rí ìkejì rẹ̀ tí wọ́n dú eléyìí ò dá kódà nínú ẹ̀kọ́ pípẹ́ ẹran tá a bá fẹ́ pa ẹran wọ̀nyí a gbúdọ̀ fi etí wọn bò wọn lójú gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nínú mọ̀fòrúà nínú fíkì níbàámu sí súnà nàbí sallallahu alaihi wasallam ká kíyèsí tá fẹ́ pa àwọn ẹran wọ̀nyí ẹlòmíì ó pẹran ẹran yóò tí ní kúta yọkàn sọnù tún mi wá ẹran yẹn wà máa já pìtìpìtìpìtì kò rí bẹ́ẹ̀ títí tí gbogbo àwọn nǹkan ká kíyèsí nítorí pé jọsìn là ń ṣe nítorí níjọsìn òun náà ti àti bó ti abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́lọ̀ wọn bá kí ó mọ́ṣẹ́ sí rọrùn fún wa anabi sallallahu alayhi wa sallam anabi ní dájúdájú ọlọ́run ọlọ́run ti kọ dáadáa mọ́ gbogbo nǹkan gbogbo nǹkan bá sì fẹ́ ti fẹ́ ṣe ẹ máa ṣe dáadáa bẹ́ẹ̀ bá fẹ́ pẹran ẹ pa dáadáa bẹ́ẹ̀ fẹ́ dùn nǹkan anabi ní ẹ dùn nǹkan dáadáa anabi ní kẹ́nìkọ̀ọ̀kan nu yín tí ó bá pẹran kó jẹ́ kí ọ̀bẹ rẹ̀ ó mú lẹ́nu dáadáa kíkú yẹn ó lè rọrùn hmm? dúdú yẹn kó lè rọrùn fún ẹran tí a bá fẹ́ dú gbogbo àwọn nǹkan báyìí ẹ jẹ́ ká kíyèsí ẹ̀yẹn rúsàn ọlọ́run bákan náà tí a bá fẹ́ pẹran léyà kì í ṣe gbogbo ẹran tó wúyàn lèyàn fi paléyà o ó ti ní ojú ẹran tá a lè fi paléyà ó sì ní bí àwọn ẹran ọ̀hún wọ́n ṣe gbọ́dọ̀ rí èèyàn kì í jẹ́ ọdẹ kó wá lóko ọdẹ kó lọ pa ìgalà àbí kó lọ pa irin ó wá lóun fẹ́ fi pa léyà àwọn tá a lè fi pa ẹran léyà ìran ẹran mẹ́ta péré náà ni ràkúnmí èèyàn máa fi pa léyà ẹnìkan lè dá ràkúnmí pa kó fi pa léyà ẹnìkan ṣoṣo ó lè pa màálù kó fi pa léyà bí agbára ẹnìkan ò bá wá gbé màálù èèyàn tí ó pa màálù méjì lè pa mẹ́ta lè pa mẹ́rin lè pa márùn lè pa mẹ́fà lè pa méje lè pa ṣùgbọ́n kò gbọdọ̀ ju méje lọ bẹ́ẹ̀ náà ni ràkúnmí ẹnìkan ṣoṣo lè pa màálù àti ràkúnmí èèyàn méjì lè èèyàn mẹ́ta lè ṣùgbọ́n gbogbo èèyàn tí ó bá so mọ́ra wọn wọn ò ju méje lọ fún ràkúnmí àti màálù àmọ́ ẹnìkan ṣoṣo ní pàgbò èyí sowọ́ pọ̀ pa ẹyọ kan àwọn ẹran tí a dákọ yìí làáfi paléyá màálù wọléyá ràkúnmí wọléyá àgbò wọléyá ewúrẹ́ ó wọléyá àwọn ó wọléyá akọ rẹ wọléyá tá a mọ̀ sórúkọ abo náà wọléyá àgbò wọléyá àgùntàn abo àgbò òun náà wọ iléyá àwọn ẹran tá máa ń tá máa ń pè ní mìsóró àwọn haúsá ń pè ní bùsóró àwọn èèyàn náà àtakọ àtàbọ̀ ẹ̀ wọ́n wọ iléyá kò sí bá adìyẹ ṣe pọ̀ tó ẹgbẹ̀rún adìyẹ kò wọlé yà ó ẹgbẹ̀rún adìyẹ kò ọ̀kẹ́rẹ́ kò tó ti yọ ara ẹ̀ tọ́kì ẹgbẹ̀rún tọ́kì kò ìpín kọ̀wọ́léyá gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí lẹ́ẹ̀fì lè mọ̀ pé bá ṣe gbé nǹkan rẹ̀ kalẹ̀ náà ní kéèyàn ó ṣe kíni ọ ó bàbá wa ní màálù àgbó ràkúnmí ó ti ní iye ọjọ́ orí àwọn ẹranko wọ̀nyí o kó tó o bẹ alẹ́ ọdún ẹ̀yìnkùlé wọlé ní ọwọ́ ẹran téèyàn bá lè gbé sábíyà ó yẹ kéèyàn mọ̀ pé ẹran yìí ò lè wọlé yá ọmọ ẹran nìyẹn kò wọlé yá ẹ̀yìn kùlé ní ọgbà wọlé ti wulẹ̀ kórí àpàlẹ́ ọdún agbára rẹ̀ ògbé náà kì í sọ̀rọ̀ yàn tí ò bá ti ságbára kì í sọ̀rọ̀ yàn ẹran gbé kọ́ irú ẹran yẹn kò lè wọlé o ràkúnmí tó wọlé ti tó ràkúnmí ọmọ ọdún márùn tó ti ń wọ ọmọ ọdún mẹ́fà ràkúnmọ́ ọmọ ọdún méjì ò wọlé yá ọmọ ọdún mẹ́ta ò wọlé ọmọ ọdún mẹ́rin ò wọlé yá ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmíì fẹ́ padà kún mi kò ní béèrè kí ni ọyẹ ọjọ́ orí ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé nínú àwọn erípa Islam tó ṣẹ́kù nílẹ̀ Haúsá ò nìyẹn tó o bá sọ wípé o fẹ́ fi paléyà wọ́n sọ pé eléyìí ò tìtò wọ́n sọ wọn ò ní parọ́ wọ́n ṣàlàyé ẹ̀ fún yàn nínú àwọn nǹkan tó lọ́n sì ní kí Islam tó wà ń bẹ̀ yẹn kó sẹ́kù nìyẹn àfi téèyàn bá fẹ́ parọ́ tẹ̀rẹ̀ àjẹlẹ́yà àwọn nǹkan yẹn sì sẹ́kù ń tó yẹ pé téèyàn bá ní káwo tọ̀dọ̀ wá ń bí ó ti tán ti pẹ́ ó ti ń tán lọ́dọ̀ tiwọn náà o ṣùgbọ́n ó sì ń sẹ́kù kò tí ì tán yányán nínú tí mo kọ́ rí tó ṣe mí lè mà ọdún tí a nǹkan a wá pé ọmọ ní wíbàrò a fẹ́ padà sínú campus bá wa kó nǹkan yẹn kò sì jìnnà ọjà yẹn ò sínú ọgbà ọmọ ní wíbàrò wa kó àwọn tààrà kó kó lọ ti sọ họ́ọ̀lù bí ta wà fún pé bí ni ọdún wí asára nǹkan tó pọ̀ bí ṣe ń lọ báyìí mo ṣe sáré tẹ̀lé lẹ́yìn yóò gbé sálọ àwọn lọ pé ṣé mo mọ room number tí mo sọ yẹn á bà ń bẹ̀ ibẹ̀ ni ó dùn sí de wa à mo mi ò balẹ̀ àyàn ni pé kí n fọkàn bá kó lè gbé e lọ nínú ètò ọlọ́run gbogbo ń tá a fẹ́ ṣe lọ́jà la ṣe ṣe ṣe ìgbà tá a padà dé á bá tó tó dè ń bẹ̀ mo wá ní ah ṣé nàìjíríà yìí náà <laughs> ṣé nàìjíríà ti àyè yìí náà sọ kò sí ní tó fà á ni pé kí òun mọ̀ rò pé kí lòun fẹ́ gbé e lọ tẹ́bí òun gbowó ṣẹ́wọ̀n a sọ wípé kò sí aburú ń bẹ̀ náà o ṣùgbọ́n yìí ó sì máa rí kọ̀ọ̀kan tí ó sì tún máa ṣẹ́kù nínú rípa àwọn ìwà Islam bẹ́ẹ̀ náà ni nísàlẹ̀ wa náà ń bì gbogbo agbègbè tí bá ti rí tí Islam tó gògò ń bẹ̀ ẹ̀ mọ̀ rí erípa òdodo yẹn ẹ̀ mọ̀ rí ń bẹ̀ sòdí ní tó fi jẹ́ pé téèyàn bá fẹ́ ra ẹran lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa Haúsá tó o bá ti lọ́ọ́ fẹ́ fi pẹran léyà ni yóò sọ fún ọ eléyìí ò wọlé yà o ó tóbi ni ṣùgbọ́n kò tí ì tó yẹ ọdún báyìí eléyìí ń lọ wọlé ya sọ wá tá a jẹ́ yorùbá náà tá à ń tẹran ẹ̀jẹ̀ wa náà máa ṣòdodo bẹ́ẹ̀ ẹlòmíì torí pọ́ bẹ́ẹ̀ tẹran ó sì mà pé ẹran yìí wọlé ya ṣùgbọ́n torí pé ní ìdí owó yóò sọ pé àkíní bó ṣe ń wo <laughs> ó wọlé ya yóò parọ́ nítorí ní tó fẹ́ ta ràkúnmí tó wọ ilé yá ó ní ràkúnmí ọlọ́dún márùn-ún tó ti wọ ọdún mẹ́fà màálù tó wọlé yá ó lè tó bá ti pé ọdún méjì gbáko tó ti ń wọ ọdún mẹ́ta àwọn èyí tó wá kù ìwọ làgbò ni ìwọ ni ewúrẹ́ ni ìwọ ni mìsóró ni gbogbo àwọn wọ̀nyí wọ́n ti gbúdọ̀ wọ ọdún kan gbáko ó ti gbúdọ̀ pọ ọmọ ọdún kan tó ti ń wọ ọmọ ọdún méjì àmọ́ ìgbàláyé ń bẹ kò sí fún gbogbo àwọn ẹran tó kù àyàfi àgbò nìkan ni eléyìí wà fún téèyàn ò bá rí àgbò tó ti pé ọdún kan tó ti ń wọ ọdún méjì tí ò bá sí lágbára èèyàn ò pé èèyàn sì lágbò kan téèyàn ń sìn ṣùgbọ́n kò tí ì ju ọmọ oṣù mẹ́fà lọ àgbò nìkan ni o èèyàn lè pa ìyẹn náà ń pè ní àlèjẹ́dà àgbò nìkan nìyẹn wà fún lẹ́yìn àgbò kò tún sí ẹran téèyàn lè fi oṣù mẹ́fà téèyàn lè fi pa iléyá nítorí ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam anabi ní látàgbàhó ilẹ̀ àmọ̀sínà anabi ní rẹ̀ gbọ́dọ̀ fi nǹkan kan pa ẹran ọdún léyà àyàfi bá a ṣe kàkàlẹ̀ wọn ilẹ̀ àyà sọ̀rọ̀ àlẹ́ anabi ní àyàfi tó bá ṣe wípé ó wá ṣòro kò sí ẹ̀rí ẹran ẹlẹ́pa àgbo olóṣù mẹ́fà kẹfì ṣe kí ni ó kẹfì pa iléyà ìyẹn arúsàn ọlọ́run bá a rí ẹran tó ti pé níyì ọjọ́ orí tá a sọ yìí ṣùgbọ́n táwọn àlébù kan bá ń bẹ lára rẹ̀ àmà nílé firú ẹran bẹ́ẹ̀ pẹ̀ràn léyà àwọn àléébù kan bẹ tó ipé tá bá ti rí ẹran yẹn wọ léyà nínú ẹ̀ ní ẹran tí ojú rẹ̀ funfun ojú ó ti bo dúdú bẹ̀ ó ti bò mọ́lẹ̀ ẹran yẹn bó ti wulẹ̀ kó tóbi tó bó ti wulẹ̀ kó lọ́ra tó àgbùdọ̀ fi pa ẹran léyà wàmí báàbí àwòlà ẹran tó wá fọ́ lójú ẹ jẹ́ ká kíyè níbi dẹ́ ẹ ti ń fẹ́ràn jà wọ́n bá gbà níwò lójú ojú ẹ̀ bá fọ́ ẹ mọ̀ pé wàhálà ti dẹnu ẹran yìí ò ṣe é ṣe kí ni o kò ṣe é pa iléyá mọ́ bákan náà ẹran tí ń sàárẹ̀ tó ṣe pé àtijọ́ tá ti mú dé kò dìde ìjọba ti dìde yóò tún ṣe wọ̀rọ̀ yóò tún jókòó ni ọ̀rá ni ọ̀rá ni òjò lè dúró mọ́ bọ́bá lọ́ràá là ó yẹ kó lè dúró àwọn tí máa ń tajà oríṣiríṣi gbogbo ọ̀nà ni wọ́n mọ̀ sọ kó sàlùgbẹ́ ọ̀rá ló pọ̀ lára ẹ̀rí tí ò lè dúró mọ́ kò lálàáfíà bọ́bá lálàáfíà ó yẹ kó lè dúró ẹran tí ń gbàgbẹ́ nísà ń yàn pé ìgbẹ́ ṣe tuuru jáde àlàáfíà ni àlàáfíà ni èèyàn ń ṣàlàáfíà ìdí nìyí tó fi jẹ́ wípé àìmọye àìsàn míì tí ń tọ́mọ nìyàn kó tó pẹ́ àtàrà ẹranko láti kó ẹran tá a fi pa nígbà léyà ó gbúdọ̀ lálàáfíà gẹ́gẹ́ bí tètò ti wà ní àwọn onímọ̀ ètò ìlera ẹranko wọ́n gbọ́dọ̀ yẹ̀wò tí wọ́n bá ń ṣe àbáwọn èèyàn kan bá yẹn kalẹ̀ kò Islam torí pé ẹran tá fi pa iléyá ó gbọ́dọ̀ ẹran tó lálàáfíà tí ò ní àrùn lára kí a má bàa wá lọ kó àrùn lára ẹran bákan náà ẹran tí ó ó ẹran tó ti kán lẹ́sẹ̀ ẹran míì ń bẹ ẹsẹ̀ rẹ̀ kan ò irú ẹran bẹ́ẹ̀ kò wọ iléyà o bákan náà ẹran tó rù tó lè wípé èèyàn fẹ́ lè máa rí fún rẹ̀ tó gbogbo egun ara rẹ̀ lèèyàn ń rí irú ẹran báyẹn kò wọ iléyà ẹ jẹ́ ká dandan kọ́ ni bí ò bá ti ságbára kéèyàn ó filẹ̀ ọlọ́run nìyẹn yàn ṣùgbọ́n ìtọ́ wá jẹ́ pé ẹran tó ti gbẹ tó yẹ pé inú rẹ̀ gan ti irú àwọn ẹran báyẹn kò lẹ́tọ̀ọ́ ká fi pa iléyà o kọ́ mọ́ wàá jẹran tán kékùkù máa gba ẹnu tiẹ̀ náà ìkọlọ̀ kò sọ wa ń bẹ̀. àwọn ẹran kan ń bẹ bá a bá rí àwọn ẹran tó dá pé a lè pa wọ́n ṣùgbọ́n tá a bá rí èyí tó dáa jù wọ́n lọ ká má fi wọ́n pa iléyà irú àwọn ẹran wo ẹran tó bá kán níwò wọ́n kọ́ ká fi pa iléyà àmọ́ tí ò bá sí ìmíì wọ́n ní kò sí láì fi bẹ́ẹ̀. bákan ẹran tí ó ti gé létí kò leto ká fi pa iléyá ṣùgbọ́n tí ò bá sí èyí tétí ẹ̀ pé wọ́n ní kò sí àwọn ẹran kan ń bẹ wọ́n ní àléébù lára ṣùgbọ́n àléébù yìí kò sọ pé ká fi wọ́n pa iléyá ẹran tó ṣe wípé kò léyín sí ẹ̀mọ̀ ti wulẹ̀ kọ́ mọ ẹran ọ̀sà léyín bó ṣe ti kò sẹ́yìn kankan bẹ́ẹ̀ òun ni wọ́n ń pè ní alhatima kò sí láì fi bẹ́ẹ̀ ọ̀wọ̀léyà nítorí pé sẹ́ẹ̀ jẹ eyín rẹ̀ tẹ́lẹ̀ náà àkókò ní jẹ eyín ẹ̀ so kò sí láì fi bẹ́ẹ̀ ọ̀wọ̀léyà ẹran tó gé nírù albatra kò sí láì fi bẹ́ẹ̀ àlèfipá iléyà ẹran tí ó gé mú tí mú ẹ̀ gé bóyá bí tán ti kokùn sí mú tán ti ń fà á mú ẹ̀ já kò sí láì fi ń bẹ̀ ẹran ọ̀ya ẹran tí wọ́n tẹ̀ lọ́dà ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn yẹn máa ń béèrè béèrè pé sọ wọlé ya dáadáa kódà ànábì pa ẹran tí wọ́n tẹ̀ lọ́dà àlébù ń bẹ lára ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àlébù yẹn ò ní ká má fi pa ìléyà kódà a lè fi ṣe ìsọmọlóòkọ́ a lè fi ṣe ìsọmọlóòkọ́ kò sí tíra kan tó sọ pé wọn ò lè pa gbogbo àwọn yẹn tí ń bá ń sọ wọn kàn ń sọ kò sí tọ́ka kankan tó ní a lè fi ẹran ọ̀yá àbẹ́ran tí wọ́n tẹ̀lọ́dà a lè fi pa iléyá a sì lè fi pa àkíkọ̀ ìsọmọlórúkọ abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kí ọmọṣẹ́ ṣàánú wa ẹ̀rú san ọlọ́run ẹran iléyá yìí èèyàn máa jẹ ń bẹ̀ o kìí ṣe èèwọ̀ kéèyàn jẹ nú ẹran iléyá èèyàn gbogbo ẹni tó bá pẹran iléyá tó bá ní òun ògùdọ̀ fẹnu kàn ọmọ àwọn ògùdọ̀ fẹnu kàn ẹ má bàa jẹ ẹran òun kìí ṣe tọlọ́run mọ́ èèyàn ń jẹ nínú ẹran léyà téèyàn pa kódà èèyàn tún máa ń fún àwọn aláìní kódà èèyàn tún máa fi pamọ́ èyí tó tún kù èyí ó tún fi pamọ́ sínú ilé bóyá àlejò kan wá yàn wá àbí tí ọdún bá tún lọ náà èyí ó tún máa jẹ ẹran ọ̀hún ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni à ń gbà máa ṣe ṣùgbọ́n gbà mí ń bẹ èèyàn lè pẹran léyà èèyàn kéèyàn fi gbogbo ẹ̀ sí sọ́dákọ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí bóyá ẹnìkan lápojúwe orílẹ̀-èdè tí ń gbé wọn ò gbúdọ̀ pẹran bẹ̀ àwọn orílẹ̀-èdè kan wà bẹ̀ wọn ò bí ọ̀dà kọ́ pẹran ráìtì àwọn ánímà nìyẹn ò ní ráìtì àti pa ẹran irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n lè sẹ́ǹdì owó wọn pé ẹ wò bá ń pẹran bẹ́ẹ̀ máa gbé ẹ̀yẹn lọ jẹ́ ní ti ó ṣẹlẹ̀ dáadáa tó wà lábúrọ́dù àwọn kọ́ńtì kan wà tó yẹ pé ó lè dúnà bó ti wùlẹ̀ kó máa sòrú yẹn tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ iléyà náà lẹ́nìyẹn pa èyàn sì lè pẹ ẹran iléyà nígbà míì kó ṣe pé ẹ̀yìnwó àti fámìlì rẹ nìkan lẹ́ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ tán ẹni tó ní ìyàwó mẹ́rin tí ọmọ ń lọ bíi thirty five wọ́n wá rọ́jú ra àgbo oní ten thousand kan wọ́n wá ní ọyọ ẹyọ apá ẹ lọ fún bàbá alẹ́ ìsàlẹ̀ ẹyọ apá kejì àwọn ọmọ ah, ẹwà ewúrẹ́ àwọn méje. so gbogbo ẹ̀bùn ò tí tó fámìlì oúnjẹ tó bá rí báyẹn ìwọ àti fámìlì ẹ̀ náà ní ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ kò sí láì fi ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n máa ń pẹran nígbà ọdún tá máa ń bá àwọn èèyàn pẹran iṣẹ́ ládàá ni ọlọ́run bá kó bá san wọ́n lẹ́sàn dáadáa èyí tó dáa jù kéèyàn pẹran èèyàn fúnra èèyàn ló dáa jù bẹ́ẹ̀ yóò bá wá láǹfààní àti lè pa fún dìkan àbídí míì kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọ́n lè báyàn ṣe kíni o wọ́n lè báyàn pa ẹni tó bá wá báyàn pẹran ànábì ní ẹ má fún ní kọ̀mẹ́ni okun o <laughs> tó bá fẹ́ gbowó ẹ̀sánwó fún kò sí tó burú bẹ́ẹ̀ èèyàn lè fi ṣiṣẹ́ lásìkò ọdún ẹjẹ́ bá ń pẹran kí n bá ń kún iye báyìí gbà fi nínú ẹran yẹn bí ìgbà téèyàn ń pa á Islam ò fẹ́ torí pé sáfíìsì tẹ́niyẹn èèyàn wá fẹ́ràn sanwó kò lẹ́tọ̀ tẹ́niyàn náà bá wà nínú ẹni tó yẹ kéèyàn ó fún lẹ́ran kéèyàn ó fún lẹ́ran pé ó lẹ́tọ̀ sí kí n fún lẹ́ran kì í ṣe pé owó iṣẹ́ ẹran yẹn ò ṣe ó takò súnà kódà nẹ́bísọ́lá sálámà máa pàṣẹ pé ẹ má fún yàn ní owó ọ̀yà bó bá yín pẹran nínú ẹran owó ní kẹfún ìwọ àfá gbogbo ọrùn ẹran ẹlẹ́ran ó ti ẹ̀rónú pọ́ọ̀pù ẹran mọ́lọ́dọọdún torí pé ọ̀hún ẹran tó ti gbà gan kò ní ìdíkọ̀ pẹ̀rán yóò wá gbé àpò sàkásàkà kan báyìí yóò gbé kọ́nù tó bá tún délé bíi pé ah ẹ ti pẹ́ran yín ni pé ọ̀kan náà àwọn ọmọ yín náà ẹ̀pọ̀ máa wá pé ah òwọ́sẹ̀ délẹ̀ yìí ni láti ayé ayé gbọ́n àwàlà nínú fámìlì yìí gbogbo ẹran bí ogún tẹ̀ ń pa àwàlà ń pa kì í ṣe torí ọlọ́run torí ọrùn ẹran náà tó ti yé wọ́n ní ká máa fún ọlọ́run ẹ̀rà o ẹ̀yin ẹja lo súnà ẹ̀rì kò ní wá bá bó bá fẹ́ gbowó owó ní kẹfún Ànábì sallallahu alaihi wasallam ló sọ ilé bákan náà bẹ́yìn abára ẹran tó bá wá lọ eid sẹ́wọ̀n pé tá a bá ti í dìde láti pa kó tó ti í dìde ọba sí àwọn ọmọ tán sáré parí ẹ̀ lọ́nà pé bàbá sí òsì ẹ̀ẹ́rẹ́ran tó ọdálẹ́gbẹ̀ẹ́ yín nìsín owó ẹ̀rà bàbá náà bàbá gbẹ́dálẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí ní ilé ẹran kọ́lọ̀ kò sọ wà ń bẹ̀ ṣé ẹ̀rẹ́ ẹran tó bá sì já lọ́dún kọ̀la wọ́n máa ń sa eré débi pé torí ti rí wípé ẹ̀fẹ́ pa wọn ni so tó o bá lóò ọlọ́run jẹ́ kó fi àlàáfíà sọdún so tó bá ti lọ bá náà tọ̀ ọ́ gbàládà ọlọ́run ti rà níyàn rẹ̀ ló ti ẹ lé ọlọ́run ti rí àníyàn tí agbára àti ràmí bá wà ẹ lè lọ ràmí tí ó bá sì sagbára ẹ má bànújẹ́ ọlọ́run ó fún yín ládàá pẹ̀ pẹ̀rẹ̀ léyà gẹ́gẹ́ bí àfàwọ̀ Abdullahi ibn Abbas gẹ́gẹ́ bó ṣe sọ ìdájọ́ rẹ̀ fún ẹni tí ẹran rẹ̀ já lọ wa sallallahu ala ثم الصلاة والسلام على من لا نبي بعده أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله اعلموا أن صلاة عيد الأضحى سنة مؤكدة فهي كالواجب على المسلمين ذكورا وإناثا وحتى الحيض من النساء ووقتها من ارتفاع الشمس قيد رمح إلى الزوال والأفضل عباد الله أن تصلى الأضحى الأضحى في أول الوقت ليتمكن الناس من ذبح أضاحيهم عباد الله ينبغي للمسلم أن يتعذب بآداب العيد يوم العيد ومن هذه العادات الغسل وتطيب للذكور واللبس الجميل من الثياب لقول أنس رضي الله عنه أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نلبس أجود ما نجد والإكثار من التكبير عباد الله من سنة هذه الأيام خصوصا ليلة عيد الأضحى إلى آخر أيام التشريق ويتأكد ذلك عند الخروج إلى المصلى لقوله تعالى واذكروا الله في أيام معدودات وقوله تعالى ولتكبروا الله على ما هداكم ومن الآداب الخروج إلى المصلى من طريق ورجوع والرجوع من أخرى لقول الرسول صلى الله عليه وسلم قال قال جابر كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم العيد خالف الطريق عباد الله اعلموا أن يوم العيد وأيام التشريك للأكل والشرب والتوسع في اللهو المباح لقوله صلى الله عليه وسلم أيام التشريك أيام أكل وشرب وذكر الله تعالى واشكروا ربكم فيها ولا تفرحوا إن الله لا يحب الفرحين ولا تعتدوا إن الله لا يحب المعتدين ولا تسرفوا إن الله لا يحب المسرفين عباد الله ولا تنسوا سنة يوم عرفة فإنها تكفر السنتين ماضية وقابلة فلا تضر مصادفتها يوم السبت على حد أصح أقوال العلماء والله أعلم ولكن من على خلاف ذلك فليصم الجمعة معا خروجا من الخلاف اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين وأضل الشرك والمشركين وانصر عبادك المؤمنين اللهم بلغنا عيد الأضحى وارزقنا العمل الصالح فيه وتقبل منا إنك سميع الدعاء اللهم آمنا في بلادنا وسائر بلاد المسلمين واجعلها آمنة مطمئنة يا رب العالمين اللهم ربنا وفق ولاة أمورنا إلى ما فيه صلاح العباد والبلاد وسدد خطاهم إلى ما تحب وترضى واجعل لهم بطانة حسنة الذي يذكرهم إذا نسوا ويعينهم إذا تذكروا ربنا لا تهلكنا بما فعل الصفعاء منا ولا تؤاخذنا بما جنت عيد الكفرة والفسقة من فساد وبغي على البلاد والعباد إنك رؤوف رحيم أدقني ودولون ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ọba àṣọ tí ò lórogún tí ò ní ẹgbẹ̀ra ìkẹ́ ọlọ́run tó pọ̀ àti ìgbẹ́ rẹ̀ kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti ìgbẹ́ rẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam èyí àrùsàn ọlọ́run ẹ jẹ́ kó di mímọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa wípé kéèyàn ó kírun ọjọ́ ọdún ìyẹn ọjọ́ ọdún léyá tí ń bọ̀ yìí ọlọ́run jẹ́ kó bá wa láyé àtàlàáfíà jẹ́ ó bá wa láyé jẹ́ ó bá wa láàyè wa jẹ́ ká fi ìdùnnú ṣe má ìbànújẹ́ kó rò papọ̀ má wa o ẹlọ́mọ ẹgbẹ́ kẹ́yìn ó kírun níjọ náà ní yídì ọ̀ràn èèyàn ni sunnatu muakkada sunnata akapama ni kódà ó súnmọ́ ọ̀ràn èèyàn pẹ́kípẹ́kí ìdí nìyí tó fi jẹ́ pé anabi sallallahu alaihi wasallam anabi kan nípa atọkùnrin atọbìnrin atọmọdé àtàgbà kódà àwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù tí wọn ò mọ anábì ní gbogbo wọn lọ yídì ẹjá abìrà wa léèrè síbẹ̀ làásì máa ń ṣe àwọn ìyàwó yín lọ yídì wọn ní ẹjá àwọn ojókòó lé torí pé tẹ bá ti yídì dé ẹ sáfẹ́ bóúnjẹ ńlẹ̀ ta ló ló ń jẹ ranu oúnjẹ téèyàn jẹ téèyàn yà gbẹ́dà ẹ fẹ́ fi ládàá tó ń bẹ níbi kéèyàn lọ sọ̀yìn nítorí pé àfojúrí ládàá wàláhì ní ọjà máa yẹ ó dijọ́ gbẹ̀ndà kìámà kíyàn tó mọ́ láti ń bi ládàá èló lẹ fẹ́ sọ nínú owó tó ṣe déédéé ládàá tí ń bẹ níbi kíyàn lọ sí eid kíyàn lọ kírun eid ẹlòmíì yìí di ń bẹlẹ́gbẹ́ rẹ̀ ẹgbẹ́ ilé rẹ̀ báyìí kò bá rí dìrí ti kírun tán kó tó tó rí dì ọ̀pọ̀lọpọ̀ baálé ilé ìjà máa ń ṣẹlẹ̀ láàrin ọba náà sí ẹ múra o wọn ní yẹba àsìkò ni wọn kírun o ẹ à ń à ń à ọkọ

ẹ̀dákun ẹ̀yin obìnrin ẹlòmí ìyàwó rẹ̀ ní máa jó mi sí rí mo ti parí ìjà kan rí láàrin ọkọ àti ìyàwó ìjọ ọdún ó ṣe á jẹ́tẹ̀ ń bára yín jà ọdún kò sí sí tó fàájú wípé ọkọ sọ fún pé kó tètè ọkọ bá ó lọ báyọ̀ ìgbà wa ń bọ̀ kóhùn ó gbé délé ìyàwó lòun wọlé obìnrin ó lòun wọlé kíkọ́ máa gbé mọ́tò ẹ̀ lọ ọkọ nítọ̀ ọ̀dà nígbà ọkọ délé ọkọ nítọ̀ kí láà jẹ ní yídì náà lẹ́jẹ̀ pẹ̀lú òkú ọlọ́run àbáàyàn ọ̀jẹun jọ náà ìyàwó rẹ̀ ọ̀dáná kankan ọmọ ọ̀jẹ̀ nǹkan kan ọ̀jẹ̀ nǹkan ìyàwó ń bínú ọkọ lọ́wọ́ ń sáré kiri bí ó ṣe ń ṣètò dídáná ọlọ́run ló ní kó sọ ọkùnrin tó mọ náà dá tó bá yẹ pé ọkùnrin tó mọ ni ebi ọba pa ẹwọ obìnrin bí nítorí ọdún torí ọlọ́run mẹ́bàá wọn àròjọ kalẹ̀ jẹ̀mọ́ sọ́kọ ló jẹ̀bi ọkọ wa sọ wípé ìbínú tó rí ó bí kò nítumọ̀ lọ́dọ̀ òun ju kó mí sí ìdìlọ pé kó bínú kó tún bí lọ́nà ẹgbẹ́ ẹgbẹ̀rún in tó lè bàánú jẹ́ jù pé lẹ́sìn ò mí sí ìdì nítorí tiẹ̀ náà pé tó bá lè bínú kó múra sí bínú pé tó bá yà inú rẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n láàdá ìdìhun ó ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé kọ̀ọ̀bọ̀ máa ń lọ́wọ́ ẹ̀yin obìnrin ẹ dákun ẹ jẹ́ ká tètè múra ká lọ sí eid ẹ̀yin náà ní ìdíkẹ́ lọ ìdì kódà anabi sallallahu alayhi ní obìnrin tí ń ṣe nǹkan oṣù gan anabi ní kó lọ kò yìí ní kírun ni ṣùgbọ́n náà jókòó sẹ́gbẹ́ kan òun náà máa forí gba àdúrà òun náà wọ́n máa ka òun náà kún àwọn tó wá sẹ́yìn ẹlòmíì lé ní ó jókòó sí tẹ́ẹ̀fì lọ yídì tẹ́ẹ̀dẹ̀ náà kò ní rí nǹkan kókó kan mú ṣe oúnjẹ tó lò ń jókòó tì náà oúnjẹ òun ò ní jiná tí tẹ́ẹ̀fì dé ẹ dákun torí tọlọ́run ìlọ kírun ní eid ẹ ká mú ní ọ̀kúnkúndùn bákan náà bá a bá wá bẹ́ràn wí ká bá wa ó ti pẹ́ ti ń ẹni tó fẹ́ lọ kírun eid tí ó sì délé tí ó pẹran ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn nígbà míì ẹlòmíì títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ wọn ò tí ì yanjú ẹran ọdún léyà wọn àwọn yẹn wà máa jẹ fún wọn máa jẹ fún ojúlówó ẹran gan ò tí ì délẹ̀ láago márùn tó ti yí aago ti fẹ́ lù irú yídì èwo irun eid pàápàá jùlọ ti ọdún nígbà tí oòrùn bá ti rárá yọ pẹ́rẹ́ báyìí tẹ́ bá ti rí oòrùn tóòrùn ti rárá yọ báyìí àsìkò ìrun yìí dìde bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú ògo ọlọ́run tó bá ti ń di bí nǹkan bíi six thirty ó pẹ́ jù tó seven àsìkò ìrun yìí dìde tó. àyínú àwọn ọmọ ìyá wa ọlọ́run bá kọ́ bá aṣàlékún dáadáa fún ọmọ ìyá wa náà fọdílẹ̀tì ustaz suleiman ambeya nìbàdàn hafidhahullahu wa ra'ah káàgó méje ó tó lù àti kí ìdì àti ń wá máa kún débi pé torí pé gbogbo ẹ̀kọ́ sẹ́ni tí ọmọ ẹni tó ṣàǹfààní àwọn èèyàn ọ̀rọ̀ lọ sí wọn gbogbo títì tó ti mọ̀ pé before seven ẹ ti kírun ìdì yín tán ẹ ti lọ bọ́ sídìí ẹran yín káàgó mẹ́sàn-án kankan oúnjẹ ti délẹ̀ ẹ jẹ́ ká mójútó náà nígbà bá ń kí o. torí pàyè láti wọlé àsìkò ìdìdẹ̀ ní tó bá ti kọjá ó ti kọjá nìyẹn tí ẹ rí tí òòrùn bá ti yẹ tó ti yọ báyìí àsìkò tí ìdì tó o bá ti lọ ìdì dúró báyìí tí òjì rẹ tó bá ti wà lábẹ́ ẹsẹ̀ rẹ tí ò jáde ìṣe ìdì lẹ́ǹkì mọ́ àsìkò ẹ̀ lọ ìwọ tíráì rẹ o tó bá ti dúró tí òjì rẹ tó sì wà ní ọ́ndà rẹ tọ́rara yọ díẹ̀ inda zawal tọ́rara yọ díẹ̀ tí èsì kó tí yọ pọ̀ tọ́rara yọ díẹ̀ báyìí inda zawal ó ti parí àsìkò yìí ti kọjá ìyẹn àkọ́kọ́ àsìkò ìrun zuhuri awwal waqt fún ìrun zuhuri tó bá ti le tó báyìí àsìkò yìí ti lọ ẹ̀sìn mọ̀ pé zuhuri ti wa kì í sàkọ́kọ́ àsìkò làwọn kí zuhuri lọ́dọ̀ wa so ní ìsìn téèyàn bá wo ń gbà míì ìgbà míì tó twelve zuhuri ó ti tó hádà zawal èèyàn wá ń kí irun yìí dìlà aago méjìlá lọ so awọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká pa wá lára ó sì ń pa ẹ̀sìn wá lára ọlọ́wọ́n bá tí ọ̀la wa ẹni tó ti mọ̀ pé tó ń bá lọ yìí dì náà ọ̀dà aago kan lọ bọ́ bá kánjú ma pé jálọ jálọ yóò ní ẹ máa lọ àábà yín bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o ọpẹ́ jù aago méje aago méje àbọ̀ ọpẹ́ jù mẹ́jọ láti kí ìkókò tó padà sílẹ̀ nígbà tá a bá wá ráwọn èèyàn kan tá bá bẹ̀rẹ̀ rẹ̀ báyìí sáà ní sọ pé wọ́n gbé tuntun dé nínú ẹ̀sìn tí wọ́n ń ṣe lóríjínà ìyẹn gẹ́gẹ́ lóríjínà sọkọlọ́wọ́ látó bẹ̀rẹ̀ kó sàánú wa àmọ́ yóò bá ní ìdálù oníṣèlú nígbà míì nínú ìlú bàbá àdínì bí ọba ti dé àlékírun ìlú mi ń bẹ ọba bí ọba ti jókòó báyìí ìmáàmù ò gbọdọ̀ bẹ̀rẹ̀ rún aago mẹ́wàá ọba ó sì máa ráwọn èèyàn wá ẹlẹ òun sàn ti ṣáájú jọ ọba sì ń dálejò lọ́wọ́ ń dálejò lóhùn lọ́wọ́ ọba ń jẹun lọ́wọ́ láàfin nígbà ọba yáyá wọn wà pé tọ́ba bá ti wá dé ìmáàmù náà yáyá ẹja kírun láago méjìlá kọ́lọ́n bá kọ́wọ́ látó bẹ̀rẹ̀ kó ṣàánú wa àsìkò táàmà kírun eid ẹ jẹ́ kí a máa kíyèsí pàápàá jùlọ ti ọdún léyá àfáà ni ó dáa púpọ̀ ká máa kírun eid ti léyá ní àkọ́kọ́ àsìkò ẹ̀ ká tètè kí kó bá lè ra àwọn èèyàn lọ́rùn láti lọ mójútó ẹran léyá wọn ẹlòmíín bẹ màálù náà máa pa wọn èyí sì gbé fẹ́ni tí ó wọn kún àwọn ọmọ náà ni ó ṣe kẹ́tọ́ wá yanjú màálù tán sọ́jọ́ òtún ní lọ́tàn ẹ̀rú san ọlọ́run ọdún nínú Islam ó ní àwọn ẹ̀kọ́ èyí tó rọ̀ mọ́ bẹ́yìn ò bá tiẹ̀ wẹ̀ lọ́dúpẹ́ lòmíì wíwẹ̀ ò mọ́la bẹ́yìn bá wá wẹ̀ ìjọ ọdún kọ́ dákùn torí tọ́lọ́run kò wẹ̀ lọ́tí ẹlòmíì ò ní kò sí ti fi ń ṣeun bóun ọ̀wẹ̀ lóṣù kan mọ́nà báyìí lára àwọn òtún máa dán tọ́ ẹ̀mọ̀ bọ́lọ̀ sí dún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ìjọ ọdún kó gbìyànjú kó wẹ̀ ó tún wá ní ìwẹ̀ súnà bígbà tí èèyàn fẹ́ wẹ̀ jánábà lèyìn ó sì wẹ̀wẹ̀ èyàn ó dà níyàn rẹ̀ èyàn ó gbà ládà lérí ẹ̀ kéèyàn fún lọ́fíńdà tó dáa sára fún ẹni tó bá ní fún ọkùnrin nìkan obìnrin tí bá ń fi lọ́fíńdà ara lọ yídì ó ń sì náà bí pé ọkọjá gbìyàn sáà ń súnmọ́ ah pàfúmù alájà ilé ní gangan èyí ń sìn náà lànàbí pé ọ gbogbo pàfúmù tóbìnrin ó lò tí islam fún láàyè tó bá wà nulẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ ìkéyìí obìnrin tí ń lọ ọbí iṣẹ́ tí ń lọ ọjà tí ń lọ ọ́fíìsì tó ń fi pàfúmù ara ànábì fàhíyà zàníyà fàhíyà zàní wà ó ń sìn ni ọkùnrin kò bẹ́yàn bá lágbára àti raṣọ ó dáa púpọ̀ ó dè yàn á máa fi aṣọ rírì àṣọrí ọdún èyàn fẹ́ raṣọ kan láti bí oṣù mẹ́ta sẹ́yìn pé hmm, ẹjẹ̀ ń dádó tọdún bá ti dé ẹjẹ̀ kí n ra ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bẹ́yàn ọba sì lágbára àti raṣọ èyí téèyàn níhun náà èyí tó dáa jù nínú èyí téèyàn ní tó dáa jù nínú èyí tó ní túnṣe kó wọ̀ ǹjọ́ ọdún èyàn múra mẹkáníìkì wá sí yídì kọ́ wá sọ pé òun fẹ́ gbàbẹ̀ lọ bí iṣẹ́ kan hmm, hmm kó aṣọ yẹn sínú aṣọṣẹ́ kó yẹn sínú lẹ́lọ́mbà kó wọ́sọ tó bá ti kírun tán ó wà lè padà tó bá dé wọ́kṣọ́ọ̀bù ó wà máa gbàbẹ̀ lọ kọ́lọ̀ kó sì sàánú wa ní tó bá fi lè mú ọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tó tún dijọ́ ọdún tó tún níṣẹ́ tí mọ̀kánìkì bá tún ṣe náìtì láì ṣe télọ̀ ṣe mọ̀ pé nǹkan míì ti fẹ́ wọnú kọ́lọ̀ wọlá tóbi rẹ̀ kó sàánú wa kí a jẹ́ kí ìrántí ọlọ́run gbígbé ọlọ́run tóbi kó pọ̀ ní àwọn ọjọ́ tá a wà yìí àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún léyá ká máa sọ pélò allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd ó dáa púpọ̀ ká máa sọ gbólóhùn yìí pàápàá jùlọ nígbà táwọn bá ń lọ sí eid lọ́jọ́ ọdún ó dáa ká máa sọ gbólóhùn yẹn الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد انتو وني اما سو نيه ṣùgbọ́n tó bá díjọ́ ọdún oríṣiríṣi nǹkan làwọn yóò máa sọ ẹlòmíì òpópó mọ́kà máróró àlìjánnà nílé wa nílé o nílé eré ọmọ fún mọ́tò sáré ẹlọ́kadà ní ọmọ sáré wọn ọ̀ràn ò ní gbàládá lórí èyí tó ń sọ kò sí ládá kankan àbí kẹ́yàn wá káwọn èèyàn kó tẹ̀sùbá sọ́rùn kan múdà lọ́wọ́ láhúlá ìlàhá ìlàláhúlá ìlàláhúlá táwọn yóò máa sá láì ṣe léegun ẹlòmí tẹ̀sùbá àti òkú sọ́rùn yóò fẹ́ tó bá fùkan ẹni pé sí ọrùn ò ní wọ̀ ọba ìrìn tẹ̀sùbá tó torí di bíbá fùkan òní òkú sọ́rùn àmì ìtún lè dáná wọ́n gbé sínú àfáà mi ń bẹ inú ọmọlanke ni wọ́n gbé sí wọ́n ti lọ sí yídì oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ wọ́n ni wòlé ọlọ́run ẹ̀kan náà máa ń dá ìlọ́dún ọ̀nà ọmọláńkẹ́ báyìí ní òfin àti lójú ọwà pọ́n kí ni gbogbo eléyìí láì ṣe pé ń lọ gbòòrò gbogbo oríṣiríṣi àwọn nǹkan láti rà tí yìí kò sí nínú èyí ọ́n mẹ̀sìn ju ànábì lọ ni wọ́n fọ ọmọláńkẹ́ tànábì lọ yìí dì gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká gbìyànjú kí á jìnà sí gbólóhùn tó dáa jù tá gbọ́dọ̀ máa wí tá bá ti ń lọ sí Eid ọ̀nà ni ká máa sọ gbólóhùn Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd bákan náà tánàbí bá ń lọ ṣùgbọ́n tí ò bá rọrùn tí ò lè múnira lọ́wọ́ ibi téèyàn bá gbà lọ gba ẹbọ mi padà kí ni àǹfààní tó wà ń ni pé ànábì kí gbogbo ayé wa pa ń sọdún níjọ náà bọ́ bá gbàdúgbò kan kọjá wọn ò rí yín bẹ̀rùn tẹ bá tún bọ̀ ẹ̀ tún gbàdúgbò kejì wọn àkínà wa ń ṣe wọn ń sọdún ẹja mọ̀ wípé ọjọ́ ọdún ọjọ́ jíjẹ ọjọ́ ni o ìjọ ọdún èyàn gbàwẹ̀ ìjọ náà ìjọ kejì ọdún èyàn gbàwẹ̀ ìjọ àyàmù tashrik ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ ọdún àyìnfi gbàwẹ̀ bẹ́yàn bá gbàwẹ̀ ẹlẹ́ṣẹ̀ lèyàn a máa fi jẹun ni a sì máa fi mọ ni kódà ìgbàláàyè eré tí àráàyè ṣe fàájì tá àráàyè ṣe fàájì ẹgbọ̀yé o <laughs> fàájì tí ọ̀takótọ́ lọ́hùn kálá o àwọn fàájì tẹ́ pé iṣẹ́ òjò aráyè àsìkò yẹn náà kéèyàn ó fi kó fàyè lẹ̀ kéèyàn ó fààyè lẹ̀ ẹni tó bá ní fíìdì tó fẹ̀ dáadáa ó lè gbá bọ́ọ̀lù ilẹ̀ ha tá débi ìrìngbà ìbá ń sọdún náà à ń sọdún náà nígbà tẹ́ ìbáta fi ta tẹ́tẹ́ torí wípé tọ́jọ́ ń bá ti lọ tán níbo láyé ìhun ti fẹ́ yọ tẹ́ pé ìlú rọ̀sọ̀mù bó ṣe yẹ kó rí ni gbogbo mọ́sálásí báyìí àwọn àyè eré máa ń wà lẹ́yìn mọ́sálásí fáwọn ọmọ kéékèèké níjọ́ ọdún bíi amusement park táwọn ọmọ tí wàá máa ṣeré yóò wà ń bẹ̀ tó dẹ̀ jẹ́ pé tí ìkì bá ṣe pọ́dún ni wọ́n lè má ra àyè nǹkan yẹn shoprite kì í ṣe wọ̀ ìyẹn lè kọ́mọ rẹ̀ lọ́bẹ̀ ó yẹ lọ́ra nǹkan tó wù yín níjọ ọdún èèyàn fi ń dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala òní ìjọ ọdún ìwọ̀nba lè yàn án nà máa ma bàbá mi subhanallah àwọn ọmọ bẹ́ẹ̀ sá ń lé fún wọn ni ọlọ òní tí bàbá yẹn tún gbélé kúnlẹ̀ mi ọ̀ dáàdi ẹ̀ mọ́ tó o bá tọ́ pé ẹ má bínú yọ kọ ẹsẹ̀ àlèyé ẹ̀ yọ kọ <laughs> ẹ̀rọ ọmọ bá àwọn ọmọ nílá àtẹwọ́sọ kéèyàn ojú wọn firi kéèyàn ojú wọn dùn káwọn náà máa fíìlì wípé nǹkan kan ṣẹlẹ̀ sunna anabi sallallahu alayhi wa sallam ò nìyí wọn wá ní ká kíyè o bá a wá fẹ́ fẹ́ bá a bá ń dunnú bá a bá ń jẹun bá a bá ń ṣe fàájì bá a bá ń kámọ́ yàyọ̀ pọ̀rọ̀ o kámọ́ tayọ àlá o. kama jẹ ntọlọ ní a má jẹ o ẹlòmíì mutí ìjọ ọdún náà ni ma mutí tọ́ba sì ti múlẹ̀ kan báyìí wọ́n ò gbé wálé ni bó mu ìdérí ìgò kan báyìí ò gbé wálé ni nǹkan ní òfẹsẹ̀ rà nídélé yóò wa yóò gbogbo ẹnikẹni tó bá ti ń à ń ni ẹlòmíì ò ní rí wákàtí ọdún ìjọ òun sì lọ́yẹ kéèyàn orí wákàtí márùn kí pé jù níjọ yẹn lọ́yẹ kéèyàn máa rántí ọlọ́run jù fìdí rẹ bọ́ bá sì fẹ́ jáde lọ bẹ àwọn ẹbí rẹ wò àwọn fámìlì lọ bẹ wọ́n wò àwọn ọ̀rẹ́ ẹ wára yín ìjọ ọdún ìjọ ni ìjọ ọ̀fọ̀kàbalẹ̀ ni má fi ààyè ilẹ̀ ó gbúdọ̀ báyàwó rẹ ọdún má o ṣùgbọ́n èṣù ọ̀fẹ́ kínú lé yín ó dàrú gbà ẹ dákun kí ni ẹ̀dọ́ ta ló mú <laughs> ìyàwó bá ní à àmọ̀pẹ́ jẹ́ orí bí jẹ́ ń bá mi sọ̀rọ̀ ẹ̀mọ̀pẹ́ jẹ́ kí láwọn afi ṣe sásọ̀nù ni nítorí ẹ̀ òfin pé nìyẹn àìmọ́sọ kórí ìwọ̀n òpin máa ń jẹ ọdún sọ́sọ̀ ti ẹ padà ní subhanallah torí ẹ̀ràn tó bá ti rí báyẹn mọ̀ ń bọ̀ nìyẹn wọ́n ti wọ́n á di pé wọ́n wá ń mú wà àtìyàwó ẹ̀ ń jọnu afẹ́ padà afẹ́ fi wọ́n lẹ̀ níjọ ọdún ẹ jẹ́ ká avoid ṣetán ká ní sùúrù ká má fààyè lẹ̀ fẹ́ṣù torí pé jọ́ tínú yín ń dùn yẹn inú èṣù ò ní dùn jọ́nà èṣù ọ̀fẹ́ kínú yóò bàjẹ́ èṣù ọ̀fẹ́ kí wà ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ká sá fún ṣetán ọlọ́run kọ́ mọ́tà ìṣọ́ wa ń bẹ̀ ẹ̀rú san ọlọ́run má jẹ́ ká gbàgbé ọjọ́ ọ̀la tí í ṣe ọjọ́ sátọ̀dé òun náà ló ṣe déédéé ọjọ́ àràfà àwọn ọmọ ya wa wọ́n ti wà ní múnà báyìí ọlọ́run mọ́ṣẹ́ bá fún wọn lásìkò ìṣẹ́ṣe wọn ò lọ sáràfà tó bá di ọ̀la àwa tá ń bẹ ń lé ẹ jẹ́ ká gbààwẹ̀ ní ọjọ́ ọ̀la bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé ṣé èèyàn lè dá gbààwẹ̀ kéèyàn ó sàdáyẹn ríjọ sátidé nìkan kéèyàn ó fi gbààwẹ̀ ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ lọ́dọ̀ àwọn àfa ṣùgbọ́n èyí tó tẹ̀sùn wọn jù ó náà nípa níyàn àwẹ̀ tá a fẹ́ gbà kì í ṣe pa a fẹ́ gbààwẹ̀ sátidé àwẹ̀ kí la fẹ́ gbàjàmọ́ àwẹ̀ ọjọ́ àràfà kò sì síjọ́ tí ò lè bọ́ sí ànábìnrin tó bá gbà àwẹ̀ ọjọ́ àràfà ọlọ́run ó fi pa ẹ̀ṣẹ̀ odidi ọdún kan yóò fi parẹ́ fún ọdún kan míì tó tún bọ̀ ọlọ́run fi parẹ́ fún jama zero àwẹ̀ yẹn lè yàn nígbà so ànábì ọ̀dárúkọ ọjọ́ sátidé ó ní ọjọ́ kí ni o ọjọ́ àràfà ẹni ìjọ tó bá rí ó bọ́ sí ọjọ́ àràfà náà lèyàn gbà eléyìí ló tẹ̀sùn ọ̀jù náà rọ àwọn olùmọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ìyapa ẹnu ń bẹ lórí ọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn àfa bẹ́ẹ̀ bá fẹ́ sá fún ìyapa ẹnu ẹ kó gba òní jímọ̀ kó gba papọ̀ mọ́ tọ̀lá náà torí pé ẹnìkan bẹ náà yàrá náà anábì ní sọ fẹ́ gbà oníjọ anábì náà nìkan ẹni tó bá fẹ́ nìkan gba thursday mọ́ àbí kó gba saturday mọ́ nínú ọ̀rọ̀ àti rí pa anábì ní kéèyàn gbàwẹ̀ sọ wípé àfẹ́ nìkan gba friday yóò gbà papọ̀ mọ́ sábùtì yẹn àmọ́ bẹ́yàn bá dá sátọ̀dẹ̀ nìkan náà gbà pẹ̀lú àníyàn kó ń gbà wẹ̀ àràfà eléyìí níbi tí àwọn tó pọ̀ jù nínú àwọn àfà àti wọn dúró lórí wọn ni kò sí láìfin bẹ́ẹ̀ abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kó ran islam lọ́wọ́ kó sẹ́ran gbogbo àwọn mùsùlùmí lọ́wọ́ kọ́lọ́wọ́n bá kó bá dojú ẹbọ délẹ̀ àti gbogbo àwọn ẹlẹ́bọ kọ́lọ́wọ́n ran àwọn ẹrúsìn rẹ̀ lọ́wọ́ ìrẹ́ ọlọ́run abẹ́ọ́ ọdún léyà tí ń bọ̀ ọlọ́run jẹ́ kó bá wa láyé o jẹ́ kó bá wa láyé wa o jẹ́ ká fi ìdùnnú sí fún wa níṣẹ́ rẹ̀ ṣe ń bẹ̀ gbogbo àwọn ìjọsìn tá a bá sì ṣe ń bẹ̀ ọlọ́mọṣẹ́ ìgbàlẹ́sìn lọ́wọ́ wa o ọlọ́run ọba fi wá lọ́kàn báyìí lórílẹ̀‐èdè wa o abẹ ọlọ́run nínú títóbi rẹ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà ọlọ́run fi wọn láyà balẹ̀ o gbogbo àwọn tí wọ́n ń lùlù kómi bẹ̀ orú ọlọ́run mọ́ fún wọn ṣe o báwa fún wọn ní àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ dáadáa àwọn tí ó máa rán wọn létí dáadáa tí wọ́n bá gbàgbé ẹ̀ àwọn tí ó sì máa kún wọn lọ́wọ́ tí wọ́n bá gbèrò àti ṣe dáadáa abẹ́lọ́run nínú títóbi rẹ̀ kọ́lọ́n mọ́ wo ní táwọn ẹni ibi inú wa ń ṣe mọ́ fi bì wá lẹ́jọ́ o kọ́lọ́n mọ́ wo ìwà àwọn ẹni ibi inú wa ọlọ́run mọ́ fi jẹ wá níyà o tọ́lọ́n bá ní kó ń wo ní tá à ń ṣe lójoojúmọ́ pàápàá jùlọ àwọn àkà àwọn ẹni ibi inú wa nàìjíríà ó ti parẹ́ o abẹ́lọ́run nínú títóbi rẹ̀ kó mọ́ wo tiwọn o kó ṣàánú wa kó foríjìn wa kó tọ́ wa sọ́nà kó sì kẹwàá ibadallah ẹ̀rú san ọlọ́run udkurullaha yadhkurukum ẹjá máa rántí ọlọ́run gbogbo ọlọ́run máa rántí wa washkuru ala ni'amihi yazidukum ẹjá máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn ìdẹ̀ra tí ń ṣe fún wa ọlọ́run ọba yóò máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar rántí ọlọ́run ló tóbi jùlọ tá a bá kírun tẹ́ ẹ jẹ́ ká farabalẹ̀ wọ́n padà ṣe announcement tí mo fẹ́ sọ yìí ṣùgbọ́n ẹni yìí ọ̀kan náà ọmọ ìyá wa ni ó ti tó jímọ̀ bíi mẹ́ta mẹ́rin tó ti wá ó lóun ní ìdí ìrànlọ́wọ́ bọ́dún ṣe ń bọ̀ yìí ìbànújẹ́ ń bọ̀ pẹ̀lú kọ̀ǹdíṣàn tó ń wà àtìyàwó òun sì ní ìdí ìrànlọ́wọ́ bó bá wá wá mọ̀ àwọn ọmọ ilé kí oúnjẹ wọn àlẹ́ nìkan tó máa dáwó àsìkò tí wọ́n sì wà ọ̀sẹ̀ ìgbéraga ti lọ owó tí ó wà lọ́wọ́ wọn kò ju owó tí wọ́n fẹ́ fi wọkọ̀ padà lé lọ látara àdílé irújọ́ jímọ̀ báyìí nínú ọjọ́ tẹ̀yàn dẹ̀ máa ń ṣiṣẹ́ olóore púpọ̀ ò ní àwọn ọjọ́ tá a wà ń bẹ̀ so wọ́n announce gbígba ìtọrẹ àánú fún ọmọ ìyá wa náà gbọ́dọ̀lọ́n bá fún alágbára ẹ jẹ́ ká fi ran ọmọ ìyá wa náà lọ́wọ́ báwa náà ṣe ń bẹ lọ́hùn ká sọdún ayọ̀ afẹ́kọ̀ọ́ náà sọdún dùnú ọlọ́mọ wa jẹ́ kí ìbànújẹ́ kúrò papọ̀ máyò dùnú wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh kum wala salatikum yarhamukumullah. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة